Lẹ́nu iṣẹ́ rẹ̀ láàrín ìfẹ́ yáyà ní يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم تكوى إلى أكفاهم وجنوبهم وظهورهم هذا ما تعلمتم لأنفسكم فذوقوا ما كنتم تكذبون إن عدة عند الله عشر شهرا في كتاب الله في السماوات والأرض منها أربعة شهور ذلك الدين القديم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إنما الذي يا لهم في الكفر الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلما كذا أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọ̀nà ọmọ àdúgbìṣọ́ rẹ̀ ṣọ́wá tó sì pàmò rẹ̀ sí ìbò wá láti pàtàkì gbogbo ní ìlànà lọ bí àkùkù yìí àtẹ́lọ́rùn ìṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ ọmọ tàbí ìbẹ̀rẹ̀ ọkọ̀ Àmín. Ó máa ṣọ́ wa ìlọ púpọ̀ wa ó máa pàgbó ẹ̀rù wá gbogbo ìpínlẹ̀ wa àti gbogbo àdìsára wa ṣọ́ ọlọ́run nìkan ohun ló lè ṣọ́ lọ́wọ́ gbogbo tí àwọn ará abú àbú ẹ̀yẹ̀dá ló lè tò wá tí ó bà wá ní gbogbo tẹ́sù ìdí ìsìnkú náà àti àwọn ohun tàn Mo jẹ́ ìpínlẹ̀ ẹgbẹ̀kan ìgbọ́ ìtọ́ ìyàwó sí àwọn àrùn ọba tí ó fẹ́ sí èdè mẹ́ta tí ó fi máa tẹ́lẹ̀ kọ̀ọ̀kan. Èso owó fún ìfẹ́lẹ̀ ra fún. Ṣùgbọ́n wá fi owó ètò ìfẹ́ láti jọ ọmọ alágbára láti ààrẹ. Agbára àláà ilé wọn èyí ní ìlú. Ó sì lórí kákàá ọlọ́wọ́ láti ẹ̀ka àdúgbò káwáyà tí ó gbó òun ló dá. Ó wà ní ọ̀tọ́ ìkọlọ́pì nínú àwọn àdámọ́ lọ́sẹ̀ ní kàkà ní títí tẹ̀sán ṣẹ̀dá. Ìtọ́lọ́ ọ̀gá àkọ́nù ẹ̀rí ìlú lọ́ọ̀dá ń kàkù. Àwọn ọmọ èèyàn ìtọ́lọ̀ ní káàkiri àgbà ọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nà àwọn ọ̀ká ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nà àwọn ọ̀ká ìgbóhùn tí ó ti gbé ọ̀pẹ̀ ìgbóhùn ìjọlọpọ̀ ìgbóhùn ìgbóhùn tí náà hmm. lẹ́tí kí bá ti lẹ́tí lórí ọ̀pọ̀ ṣùgbọ́n ọmọ ìjọba gbogbo ọ̀gá pẹ̀lú àpáàtì ìgbà ní ìjọba àwọn ará ọ̀gá ọ̀rọ̀ ojú tí ó lè lérò kí ló máa ilẹ̀ pléṣpléṣ ìjọba ìṣẹ̀lẹ̀ ìfẹ́lẹ́ ṣínọ́bà ṣàlẹ́jà lára àrẹ́lá bẹ́ẹ̀lọ pé pléṣ wọn ní ṣe ní gógókè kò jẹ́ ilé ìjọba tó fi ṣúká ṣínọ́bà ìyẹn ọ́ṣíà àwọn ọ́ṣíà ìlú ìgbàlọ́ àwọn pléṣ

pẹ̀lú gbogbo àwọn sọ̀hábà ìjọba lòdà àti gbogbo mùsùlùmí àgbàmù ayé lẹ́yìn eré abẹ́lọ́ gbogbo àwọn àfáà àgbàmù ayé pápá bẹ̀rẹ̀ látòrí kí tó bẹ̀rẹ̀ onáàlàfà láti dájú láti ní sọ̀rọ̀lọ́wà ayé ìṣẹ́kúrú onáàlàfà ẹ̀kà ìṣẹ́ tó pàtàkì mọ̀lẹ́kẹ́ ìlú ìmọ̀ wọ́n máa yára ti kò hàn lè náwà

ọlọ́run ìfẹ̀rẹ́ láti ilé ń sún máa lò bí títí tó fi gà sí ọmọ méjì kọ́wà ọ̀rọ̀ sáyé lẹ́gbẹ̀ẹ́ àwọn àdìmọ̀ tó jẹ́ ìsúnmọ́ ìgbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ọpa lọ́pẹ̀ ìdáwò gbogbo ìpa àpapọ̀lọ́m kí ìjọba táàlọ́pẹ̀ lọ́m alọ́wọ́n mọ̀lẹ́gbẹ̀ẹ́ tàbí ilẹ̀ tó súnmọ́ kí a ṣe ìfọ́ ìgbèrè ìgbẹ̀lẹ̀ ẹ̀fẹ́ ìlú ó bàbà ayé da wọ́n á gbogbo jíso àmì súra àbúrò tó máa ti tẹ̀lé ìlú اللهم صل على النبي محمد صلى الله عليه وسلم إذا أنتم عليه بقوة عند العرش مكين ألا ترى عند العرش وضع وقبر لدن العرش مكين ولا يدرك مطاع àwọn mọ̀lẹ́lá tó máa ń bẹ̀rẹ̀ láti rẹ̀ sí ẹ̀ láti mọ̀ níbẹ̀ àti ẹ̀ta ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àlẹ́ ìsẹ̀lá kò sí ìjà láàrin fún aṣẹ ìtọ́n láti bọ̀rọ̀ náà ọba ní wọ́n tàbí àwọn sọ́ọ̀mù jí ìgbàtọ̀wọ́ ọba ń sọ ipé òun máa ń rán òjíṣẹ́ tí ó bá rán òjíṣẹ́ wọ́n wà fi ẹ̀rẹ́ iná òun ṣáájú rẹ̀ òun tún kẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ọlọ́pùpọ̀ wà láàrin òjíṣẹ́ yóò wà ليعلموا ما الله من بسم الله الرحمن الرحيم وأوحي إلي أنه جمع أثر من الجن فقالوا فقالوا إن إنا سمعنا قرآنا عجبا يبعد وغير فلا يبدل عاده خير فلا يؤمن على قلبه أحدا ذكر من عمل الغيب قل ما من تطعمه قل ما من تطعمه الله àìmọ́lé ìtàkùnmọ́ lọ́wọ́ báyìí pàtàkì náà yàtọ̀ sọ́rọ̀ àwọn àìjẹ́ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nítọ́lọ̀ nínú tó wà láyé nínú àmì ti lẹ́nu ọ̀lẹ̀ àti ìmọ̀lẹ́ ìbẹ̀rẹ̀. Èbí kúrúpàá ó wà ní olè tẹ́lẹ̀ sí òògùn nígbà náà. Nígbà tẹ́lẹ̀ àwọn Ghana, wọ́n sọ pé Ghana Empire ló ń sọ̀rọ̀ nípa góòlù wúrà tí wọ́n ní ilẹ̀. Nígbà rí bóòlù sí ọ̀pá ilẹ̀ níbi wọ́n lọ́nà ìpínlẹ̀ tó mọ̀ pé ìjọba jẹ́ tó gbọ́rọ̀ èdè pẹ́pẹ́ tó ní ọ̀pẹ́ àbí gbogbo àti ìjà ìlẹ̀ àbí ìgbàdúrà ló ní ní ó jáde àti láyé ní òbí tí wọ́n fẹ́ ní ọ̀sẹ̀ káàkiri nù àwọn ìlọ tó pọ̀ lọ́wọ́ ó yọ mú ẹgbẹ̀gbà tí wọ́n ṣe wá sí nàìjíríà ní epo rọ̀bì ibi tó wá ti pàlẹ̀ nàìjíríà àwọn tí ìbàyẹ́sà ṣe lù ní pàtó ìgbà tí ìgbàpá mọ́bọ̀ ọlọ́run kó jáde fún ara tó jáde lọ ẹgbẹ́ jẹ́ ọwájú mú sọ pé ìjọ fún wa pé wọ́n yìí wà ní tó bẹ́ẹ̀ ní nǹkan mí wà nígbà lókò láàrin náà ọlọ́pọ̀ fún aláàbọ̀ iye ọ̀rẹ́ torí náà ààrẹ mọ̀lẹ̀mọ̀ ibi lórí ìgbà ayé àwọn tó pamọ́ sínú ẹ̀rọ lórí fọ́lá àti ìlú ara àwọn ìsinmi àyàjá ọlọ́pẹ̀ ìsàfihàn ìkọ̀kọ́ rẹ̀ fún ẹgbẹ̀gbẹ̀ Ìpàpọ̀ ilé ìwá ni ìfọ́lọ̀ fẹ́ ṣe òyẹ́lẹ́ ìtúnṣ ìbábọ̀ fẹ́ ṣe lórí ẹ̀rọ ìtàkùnrin rẹ̀ sẹ́lẹ̀ ìdílé ẹ̀rọ ìtàkùnrin tó gbéra rẹ̀ ní prophet àti prophetess ìjọ ń pè ní prophet lédè ìwòlùtúmọ̀ rẹ̀ yorùbá ní ẹni tí ń sàkọtẹ́lẹ̀ amásọtẹ́lẹ̀ tí ó sọ pé ìlú láyé ó ṣẹlẹ̀ tó la ń pè mẹ̀bí ìlú àti rọ̀sọ́ọ̀lù ìyàtọ̀ ẹ̀rọ àmẹ́jẹ́ àtúwàlì ìlú ẹ̀ta alùmàlìyú ànàlìyú wà pọ̀sùn ìbáàrin bá ń pè mú orí èdè lágbàrin wà ọ̀rẹ́ ọlọ́ nàlìyú ẹ̀tọ́lọ̀ wọ́n ṣẹ́ sí ọ̀sùn ẹ̀tọ́lọ̀

nípa ìmọ̀ jọ́pìn fún àtìmọ̀ ìfẹ̀láṣẹ rẹ̀ àti ìjìnà tí tó ṣe lé ọ̀rọ̀ ní ó fi jẹ́wọ́ orí ìgbé jẹun rẹ̀. Àwọn èèyàn ọlọ́run sọ wọn ṣiṣẹ́ ìyá nígbà tí ó ń pè káàmù. Ó yàtọ̀ sínú ọ̀rọ̀ yìí jọ. Àwọn ọ̀nà ní ìlú, àwọn àmìyá, àwọn kó òun kó wà ní ìwà nílò ògbóhùn ọlọ́run bá ní òbí rẹ̀ ìkan tó bá tó gbóhùn ọlọ́run èṣù ló tán ló ẹ̀ ní pọ̀ nítorí olúwa ní ní orúkú ní orí ọ̀ṣà ìtàn èṣù ló bá sọ̀rọ̀ tó ní pé òmẹ́ta fọ́ọ̀tù bẹ́ẹ̀ ní wá ìwà ní ìhàn òpin yà ń bẹ láàrin inspiration ìyàtọ̀ ń bẹ láàrin ìyọ́bẹ̀ rẹ̀ ń ṣẹ́ àti ṣípayá ìṣípayá ní inspiration

ìyẹn ṣe wáhìn ìrìnàmù ìrìnàmù pẹ̀lúgbẹ́jì Ìrú ẹ̀ka tó ṣẹlẹ̀ tó ní àwọn ọmọ òmìnira àwọn ọmọ òkúta ilẹ̀ nínú ìyá ìyá ìrìnà ìbẹ̀ òmùgbà. Àwọn ọmọ ọmọ ṣẹ́kẹ́ orí ọ́fíìsì pé kó máa kọ́ ilé rẹ̀, kó máa wá ìyẹn tó lè ní inspiration ọlọ́run fún ìṣípayá fún ilé ó ti ọ̀dọ̀ gbé ayé ẹni ẹ tẹ́wọ̀ ti sọ fún wa kùrán gbogbo tí wa gbogbo wa pátá ọlọ́pàá ẹgbẹ́ tàbí ọlọ́pàá ìtàrẹ àhàlà àtẹ́lẹ̀ ìkọ́lá pàtàkùwà wẹ̀lẹ̀ ní ọjọ́ ọ̀rẹ́nà ẹ̀ṣà ọ̀mọ́ tàbí ìtàrẹ àhàlà fún orúkọ

tí ó yọ àwọn ìrìn ẹ̀jẹ̀ pé gbogbo ní ìdílé ìròyìn ọlọ́pàá ẹ̀fà náà ló mọ́. Tẹ́lá ń sọ wọn rẹ̀ ni ọlọ́pàá ó fi ọkùnrin yẹn ní wọn mú méjì ìgbìyànjú tó wà kí àyà ọ̀gbìn ọlọ́pàá ó bí tó ń jẹ́ pé bàbá sí ọmọ tuntun tí ó bá pé ọyàn sí lẹ́nu kèé tàwa látọ̀ pé báyìí ni wọ́n ṣe lu ọyàn fún ọmọ ìyẹn yóò rọ̀ mú akọ́kọ́ Ìmọ̀lá kò ní ẹ̀yẹ. Àkọ́kọ́ ọlọ́run ló kọ olùkọ́ tí wọ́n ní ìpè kọ́lá ọ̀ pàṣà wọ́n gbogbo tí ó lò ọlọ́run pèsè lára. Cut down

wọ́n wà ní inú rẹ̀ sábàpá lórí lọ́nà wọ́n wà dáadẹ̀ pẹ̀lú àwọn ọmọdé wà padà sí omi tó wá àdúgbò ẹ̀rùn ní ọ̀gbẹ̀lẹ̀ náà ń ṣe tó wá sí òòrùn àwọn ọmọdé wà padà ẹni ní ó ti pa ó lè ṣe ọ̀bá àwọn àwọn ọmọ ẹ̀kọ́ àwọn ìrìnbọ̀ wọ́n ìpàdé wọn àwọn oníwọ̀n ní ìjìnlẹ̀ tí wọ́n sọ́mọ wọ́n pàdé wọn wọ́n ní tòun ti wípé àwọn ọmọ ìyẹn fi ń pọ̀ èéṣẹ́ ti bí wọ́n yẹ́ ní ni àwọn ìyá mẹ́tọ́ bá wọn kò sí ọmọ tó ṣe lọ bá ìyá ní àyàfìyà tó rí ẹni yẹn ó dàbẹ̀ ní ọmọ kí ló pàdé wọn sílá òwò ní sáyẹ́ǹsì ní ìṣàlàyé àtàkọ́sí ìpáṣẹ àlẹ́yìn kọ́ dára ọmọ sí pé ẹni ló yé ọ̀run ọmọ rẹ̀ ó máa jáde lẹ́ni bá pa tó wá ìmọ̀ àmàdà ìyá Tó bẹ́ẹ̀ rọ̀rọ̀ náà máa lórí ọba máa ní àárín kò lè gbé ìdí ní ìpínlẹ̀ Ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú ti fẹ́ sí ìbára. Ọdún tó lẹ́yìn ìfẹ́ sí ìbára torí àwọn ọmọ nínú láti ọ̀sùn mẹ́lá àrí inspiration wòye ṣùgbọ́n tó ń pẹ̀lú resurrection àpẹẹrẹ wọ́n áyù ọlọ́ọ̀mọ àrùn mọ̀lẹ́kà sí òjíṣẹ́ pépà ìlọ́ṣe báyìí ọlọ́ọ̀sọ báyìí àwọn ìyẹn lànà sí gbogbo

àwọn àbára ìrìnàjò ìpálọ̀ yìí agbára àbára ní pálọ̀ ti sí ẹ̀tọ́ ìjọ́nú nínú àwọn òṣìṣẹ́ wọ́n ní ó pé gbogbo òṣìṣẹ́ ọlọ́run ọba ìyọ́nú sí wọ́n ní wọ́n ní pálọ̀ yìí wọ́n ní pálọ̀ àwọn bọ́lọ̀ bá ṣàmẹ́ta àwọn ọgbẹ́ ilé ìjàfẹ́ gbogbo ló wà àfihàn ojú àwọn ẹ̀ṣẹ́ ìgbìmọ̀ tí ọlọ́ bá gbọ́ ń lórí jẹ́ ìwọ̀n àwọn ọmọdé yìí yọ́ lòkú ìrìnfẹ́sì ní ìyàdé yìí yóò wà jẹ́ kó mọ̀ ọ́n fẹ́ níwájú rẹ̀ wọ́n ní iṣẹ́ tó fún rẹ̀ lórí wà ní ọgọ́sì àti èyí iṣẹ́ ọ̀rọ̀ ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀ sọ̀dá àwọn olùṣọ́ àwọn olùṣọ́ rẹ̀ àwọn ẹ̀rẹ́ náà lè jẹ́ wọ́n á máa kò lọ́kùn lóṣù ẹ̀mí èṣù kankan òdèdè nípa àwọn ìgbà tẹ́lẹ̀ èṣù òdèdè rẹ̀ tí àwọn àrìjẹ̀rùn ní ọ̀rọ̀ ìjọ̀lẹ̀ náà àwọn máa bá sọ́nà fúlì kan fún àwọn olùṣọ́ ọ̀rẹ́ ló pípa hálùtù lọ́nà ló ń fi lára aṣọ́lé hálùtù àwọn ọbẹ̀ àwọn olùṣọ́ ṣàfihàn tí wọ́n lè rẹ̀ àwọn àrẹ́bà wọ́n ṣùgbọ́n àti àwọn ẹ̀rẹ́ iná òwúrẹ́ ṣúgbà ẹni ṣìhá ní bí ọ̀ tó tọ́mọ̀ fún fún olùdílẹ̀. وعنا لا ندري قلنا وأنهم نغلب منها فضاعية للسحار tẹ́lẹ̀tẹ́lẹ̀ káàkiri òṣèré ó ná àwọn àjẹ̀mú jẹ́ ìṣẹ́ṣe pé mẹ́kọ́rọ́nù ní a mọ̀kọ́ nígbà ìkámọ́rí àwọn nínú yóò náà ti mọ̀ tí ọ̀rọ̀ ọ̀tọ́ mọ́mọ́ta mọ̀lẹ́ abákàtúntì فمن يتبع الآن يجد له شهابا عليه وحده في يده له شهابا وصداقا yóò bá àwọn òun náà àwọn ẹ̀rẹ́ ní ìpòsọ̀lù àwọn ìjọ́kù tí wọ́n ti lú lọ́dún ó àbọ̀lù ìrìnlẹ̀ olóṣẹ́ láàrín wípé nígbẹ̀ yẹn àwọn olùṣọ́ rẹ̀ àwọn mọ̀lẹ́gbà àwọn ṣúgbà kò ní àwọn ilé ohun àwọn iná ọ̀pọ̀ tí ó ọ̀pọ̀ ìyá ẹ̀mọ̀ ọ̀rẹ̀ ẹ̀rẹ̀ pé wọ́n ti ṣe olúwa wọn tó kò ní wà ápọ̀ àgbáwọn ààrẹ́lẹ́gbẹ̀rẹ̀ wà àwọn orílẹ̀-èdè ààrẹ àpọ̀ owó kíká ìjúmọ̀lọ́ kíká tí ó yí kò bí máa làdé ní ìlú àgbé ní ti bẹ lọ́rọ̀ ìṣẹ́lọ́rọ̀ ìrànlẹ́ wà ápọ̀ Ọlọ́run ọba àrẹ́jọ láti ṣe nílé ó ká ogun ìrànlọ́rùn-ún níbi ìpọ̀lọ́ ní ní kíkà kíkọ àkà àti kọlẹ̀ gbogbo àwọn àti lókèrè ọlọ́ọ̀mọ́ kà wá lẹ́yìn tí wọ́n mú lọ ọlọ́ọ̀mù lọ́kọ́ tó kọ́ òfin náà lọ́lọ́ọ̀mù ṣe àtàwà èyí bá ti àlọ́ ohun ni bàbá àtúntà àdúrà fún àwọn àfà àwọn ní ẹ̀tọ́ dá àpáàrà lórí wa mọ̀ ṣùgbẹ́ni ìjọba tẹ́ ní ìpìlú ìkòwò láàpá òun kàfẹ́ kí ó múra orí ìlú láàpá ṣẹ̀tọ́ ó kà lórí orúkọ ilẹ̀ ṣẹ̀tọ́ ṣẹ́ ìkúhù ọ̀rọ̀ wà ìdílé tẹ́lọ́ ìbára ẹ̀kà lórí ohun kẹ́rù kẹ́rù kẹ́rù kẹ́rù kẹ́rù kẹ́rù kẹ́rù kẹ́rù kẹ́rù kẹ́rù lẹ́yìn ogun ọdún tó bá jáde náà sọ kéwú ogun ọdún yẹn náà ó wà lè kéwú ni ṣùgbọ́n èṣù ní kọ́ bẹ́ẹ̀ ẹ̀rí jẹ́ àwọn àkàrà tó bá ṣe rí jẹ́ ṣẹba ń ka bí àkẹ́lómi yóò ní kàńtẹ̀ nǹka ẹ̀yẹ̀ náà ní ìlànà ìlú ìdájá rẹ̀ ó ń dáadáa tó bá ní ìlú sọ́rọ̀ ìdápọ̀ ẹ̀tọ́ rẹ̀ ní ìrọ̀lẹ́ ẹ̀tọ́ àmì ìsáàmù mọ́ mọ́ sọ̀rọ̀ ìsọ́ ṣọ̀pẹ́rù òfin èèdì náà dọ́tọ̀ fi sọ pé ó ní ilé ó dàbí jẹ́ tó àti ẹ̀yọ́ sájọ́ ìfẹ́ lẹ́yẹ̀ kò ní sọ orí yẹn kọ́ ni wọ́n fi rán láìka àmẹ́rí láìka ló rà wọn sọ̀hábà wọ̀dí àpá òṣà aláàrínú àjùmáì láìka ló àtàwọn tàbí ọ̀hún àwọn olóògbé láàrẹ̀ ọ̀hún àwọn tí wọ́n ké lọ́lọ́ àwọn tó ké lọ́lọ́ àbẹ́rí àdájúbá òṣà lẹ́gbẹ́ òṣèlú ẹgbẹ́ wọn lọ́gbẹ́ tó lọ́gbẹ́ wọn lọ́gbẹ́ wọn lọ́gbẹ́ wọn lọ́gbẹ́ wọn lọ́gbẹ́ wọn lọ́gbẹ́ yóò kọ wọn àdíkù àdára láti lọ́wọ́ àwọn ilé ìsọ̀lẹ́ ìrẹsẹ̀ lọ kẹ́kẹ́ lọ sí ẹ̀sùn padà wọn àwọn ìyára pé báyìí wọ́n tí ó lọ́dọ̀ àwọn ìpàdé àjẹ́bí companion for the topic those who learn from them are called the followers. lẹ́yìn ẹ̀lọ́ àgbà àwọn pálíwù tàbí tàbí wọ́n náà tó yẹ kó jẹ́ ápù náà ìdá ìlọ́wà nínú lánàá sáàrírò sáàrí àpòtó tẹ̀láwẹ̀ tó lórí àwọn sáàrírò sáàrí ìpàdé fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì fámìlì títí bẹ̀rẹ̀ ìwà lórí ìwà lórí àwọn àtàbí ìtiwà àwọn àbáṣùgbà wà ń ké àwọn tẹ̀lé àwọn gbogbo ẹni tó bá ti rákọ̀ọ́ pàtẹ ẹgbẹ́ rẹ̀ àbí mọ̀ rẹ̀ nípa ẹ̀sìn tí ó wá padà gbọ́dọ̀ àwọn ìtò àmáàbá tí ó padà gbọ́dọ̀ àwọn ìrìn àti ní na tàbí tàbùkà. Gẹ́gẹ́ bí ẹni ṣe rí sí kí ìṣìṣìrẹ̀ padà gbọ́dọ̀ ẹni tí ó kò padà gbọ́dọ̀ tí padà gbọ́dọ̀ àwọn wá

ó gbọ́lá láwá yàrí dé secondary source all your information is your work secondary source ó dàbí èdè tó lé tó sàlàyé pàtó lọ́rọ̀ ìlà èyí dára tún fún ló sọ kò ní jẹ́ so àlàyé náà ṣe ilé lónìí tó bá ní àwọn àtúnnà ìtumọ̀ àwọn àtúnnà ní àwọn tó ṣe lé bàbá rẹ̀ sí torí wọn ó kọ̀ lọ́bẹ̀rẹ̀ ó kọ̀ lọ́bẹ̀rẹ̀ tó wá padà sọ́dọ̀ ṣùgbọ́n tí kéwé ìjọba ti fún ó sọ́dọ̀ ṣéwù àwọn arí títí ṣéwù gẹ́lẹ́ ìdórí lọ́dọ̀ àti kéwé ìrìnlẹ̀ ṣéwù ṣẹ̀tọ́nù nígbà tó kò wá kò lórí ṣéwù kan ta ló kọ́ ṣéwù gẹ́lẹ́ tí wọ́n ní kò sí kéwù ṣẹ̀tọ́nù lókè lọ́wọ́ yìí ajẹ́gbẹ́ ìfẹ́ inú ṣéwù gẹ́lẹ́ pọ̀ àṣẹ tó kọ àwọn àbá àkókò wa àwọn ti wá lọ́nà ń gbé káàkiri àwọn tó ti lọ́pẹ́ ẹ̀sẹ̀ tó ń lọ lẹ́ta ojú díẹ̀ nínú wọn ní ìpínlẹ̀ lórí ní ẹ̀sùn tí bàbá ń ṣe ọmọdọ́mọdẹ́gbẹ̀ ojú díẹ̀ ìpínlẹ̀ lórí tó tó tó fẹ́ tà lọ́rọ̀ yẹn sọ́rọ̀ ọ̀rọ̀ ìlọ́rùn àti tí mo fẹ́ ìdíyẹ padà sí agbára lórí àpá tó kó àpá wa Fẹ̀lámú Àyàyìmá ìrìnàmí òun kéwú lọ́sọ̀ nílé olókùn mímọ̀. Àpọ̀ olókùn mímọ̀ sọ àwọn kéwú lámọ́rẹ́ sí. Sàlámù ẹgbẹ́ sí àìlá nílẹ̀ ní ọ̀rọ̀lẹ́ Yusuf Abaji. So bàbá wa, Yusuf Abaji, ọ bàbá wa, agbájọ́ ọmọdé gbájú ìdàgbàjú ó kọ́ bàbá agbèlé bàbá agbèlé kọ́ àgbòlókùnrin náà bàbá olókùnrin náà kọ́ bàbá agbòlókùnrin ní ilé àgbòrò Fọ́lá àrùn ìrìn àjẹ́jẹ́ ara ní ìrìn àkójẹ́ ìrìn àkójẹ́ ìrìn àkójẹ́ ìrìn àkójẹ́ ó jẹ́ kí ní ọ̀sán àwọn àlàyé. Ṣùgbọ́n a kí ó àjọ ìjẹ ló lè lọ àti ìjẹ lé àwọn tí wọ́n máa ń lé ìjẹ jẹ́ sẹ́kẹ̀ ló wà ní ọ̀rọ̀ lórí kò lọ́dá jẹ́ ìjẹ lé bàbá lé ìjọ wọn àwọn ni wọ́n tẹ̀lé aláàrin wá sọ́dọ̀ ilé látọ̀yọ ní wọ́n tẹ̀lé wá sí ọjọ́ kìí àpá nítorí àsìkò ó bọ́ wọn lọ́nà máa ń dàbọ́ ní ìfọ̀n wọn àwọn jẹ́

nínú sọ́ọ̀tù tàwọ́wà أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبعد الشيطان هو أبعد الله هو الشيطان ìyẹn tí a wá ìṣọ́ ọlọ́run kó dáàbò rẹ̀ wá ní ṣàìtọ́ mọ́ ìrìnlẹ̀ àti lọ́dọ̀ wa Olùkùnrin ìgbẹ́jọ́ gbogbo bàbá bá bẹ́rẹ̀ Kùránì, pàtà ìdìdì ńlá ẹgbẹ̀gbẹ̀ wá ìṣọ́ náà àwọn àbò rẹ̀ lórí yìí tó lẹ́ṣẹ̀ ìtọ́ ìjọba ń sọ ọmọ rẹ̀ lò. Ìjọ́ kó fẹ́ ní gẹ́gẹ́ bí tí ń sọ ọ̀sọ̀sọ̀ ń sọ ẹni tí ń sọ ó kù ikú. Ẹni tí ń wí ó sì sọ ó sì ó fún àwọn èèyàn ẹni tí ń sọ ọlọ́pẹ́ ó sì gbọ́. Ìgbọ́nà òwú yóò báyìí tí ò ṣe sọ́jọ́ ẹ̀ká sọ bẹ́ẹ̀. Ṣé ìmá tó wá ń sọ ọlọ́run òkọ pé ìwọ̀n fi láti rí òun? Àwọn tí kì í ṣe àgbà tí èrò ti ọlọ́run ló pa ọ̀rọ̀ wọn àwọn ọlọ́run lọ́wọ́ ìwé yóò tó náà wá pàtàkì wọn kó rí àṣẹ ìgbọ́n ẹni ẹ̀kọ́ ilé ilé ọlọ́pàá ìlàrin wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ wọn tí a máa àjọkẹ́ ayé ẹ̀ṣọ́kẹ́ aláàríwá ọlọ́pàá máa láti pẹ̀lú wa ìlàjọ́ lọ sí ìlàmọ́bẹ̀lú يا أيها الذين آمنوا إن كثيرا من الأحزاب إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ọlọ́rin ẹgbẹ́ nípa tó lọ́lọ́ ṣókí pàtẹ lábàlábẹ́ sọ́làyé tó yẹ tí ó ti ń bẹ̀rẹ̀ dájúdájú ọ̀pọ̀lọpọ̀ tàbí ọ̀pọ̀ ṣù àbáwọn tó pọ̀ gan tàbí ogúnlọ́pọ̀ nínú àwọn amòfin àwọn ẹ̀rú méjì ni wọ́n àwọn ọ̀dọ́dẹ́ bá ń pè ní ọ̀nà ní yóò àwọn ẹ̀yẹn ní àwọn àlùfà tí wọ́n ń ṣe ṣẹ́ẹ̀sì tí wọ́n jókòó sí sínágọ́gù Ìyá Amẹ́ríà pẹ̀lú Mẹ́ríà Gòójá ọkùnrin òwò bí. Ìdí ìgbàgbàkùn, mọ́rin bá ti wọ̀n àgbàmọ̀ mo tèlé rí mo jẹ́jẹ́ wípé tí ń bẹ inú mi inú orí ti máa fi bí àjúlẹ̀ fún lọ iṣẹ́ ọmọ ìkan yóò bẹ̀rẹ̀ lórí ṣiṣẹ́ yìí pápákọ̀ mẹ́rin ní ní ọlọ́pàá ní abẹ́ tó jẹ́ àdúgbà àgbẹ́kọ́ máa rẹ̀ wẹ́yà ṣùgbọ́n tí ọlọ́pàá wọn ti Bàbá mi ó wá lọ sí lórí rẹ̀ ah, ó fi ní ìwà lọ́pùlà òǹtà ó fi mú ọmọ ìbí lọ́lọ́wà sọ̀rọ̀ mọ́ọ̀bù láàrin àwọn ọ̀rọ̀ ó sì nígbà jùlọ nípa tó fi ọ̀rọ̀ ní ẹ̀ta àwọn afá àkọsẹ̀ ẹ̀yọ̀ tí máa lè gbé tí lọ́wọ́ ó tẹ̀ ọ́nà sí lòdì ohun yóò máa ọmọ ìyẹn ló wá padà ní bá ẹgbẹ̀rẹ̀ ọmọ mọ́lẹ́yà òun kápọ̀lù ẹgbẹ́ tí a pàtó náà ẹni yóò fi àtúrí ọlọ́run tó ń lé bàbá tó bí Máríà jẹ ẹni rẹ̀ tí mo lẹ́gbẹ́ ń lọ pàdé ọgbẹ́ àwọn ọba yóò ní àlùfáàlà wọn àwọn àṣàbá àwọn onímọ̀ àwọn ẹni ń ta ọ̀rẹ́ ìjà àti ẹgbẹ́ kọ́ọ̀rọ̀ ní ojú ẹgbẹ́ ni wọ́n ka láti kàtà láti kàtà ìbílẹ̀ àwọn àìmọ̀. Ọlọ́run ẹ̀rí àwọn tí láwọn nínú ẹgbẹ́ ààrẹ wà lòdùbá àtàwọn ọmọ àwọn olùgbà ìyà àwọn ọmọ ìgbẹ̀ ẹ̀rọ ní tó yẹ pé ó láàrin ìlú wọn lọ sórí àpáta jẹ́ nígbà tí àwọn ọmọ kú láyé ó fi àti gbogbo ilẹ̀ Israel wọ́n bẹ ní abẹ́ àmúsìn àti ìjẹgàba àwọn róòmù ọba róòmù ó wá ní aṣojú wọ́n pè ní ilé tó báyé olówó abẹ́ ṣèjọba lọ́wọ́ ìgbà tí ìgbà ọmọ yàmọ̀ tó láyé jẹ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ kéde ìjìnlá kí ló bá kọ̀mọ̀ lẹ́yìn nípa jẹ́ méjì náà tó ní pé ìran méjì bá ní ìran Israẹli tó wà nígbà tí wọ́n wá omi tí wọ́n lọ nílé àṣálẹ̀ tí wọ́n padà bọ̀ láti lẹ ní tó ọ̀pá ilé òkú èyí jì wọ́n fẹ́ padà sí palestine níbi tí wọ́n ti wá pẹ́lẹ̀ tó ní jàdé ìgbà ọ́nù tó jẹ́ bàbá wọn òun wọ́ láti Iraq nígbà tí òun yóò fi lọ ìwà wá sí Egypt Wàhálà ọ̀pọ̀lọpọ̀ ìjọba wá ti fi àpè ìpàdésí. Òun bí Ismail àti Ishaq. Ishaq nínú ọmọ Yáàkù. Yáàkù òkú wá sí àwọn ọmọ méjì máa. Àwọn méjì máa jẹ Yáàkù nínú ẹ̀rọ ìṣòro ní orúkọ ẹ̀rọ yìí. Gbogbo àwọn méjì máa jẹ wá ní ìlú ọkàn. Bàbá tó wá sọ wípé àti Ishaq ألقى موسى لقومه nígbà tí wọ́n bá wá orin fún àwọn èèyàn ìṣẹ́ta ìbọ̀ kò bẹ́ẹ̀ wọ́n mú dáka owó mi ìrìnà orí bí àwọn ọ̀gá ìṣẹ́ta ọmọ tí tẹ́lọ́wọ̀ rẹ̀ ti wọ́n pátá فانفجروا فجعوا منهم نباع الربعين قتل أمن كل الناس Àwọn ọmọ àwọn ìran ìyàwó jẹ́pẹ̀ jùgbà àwọn ọmọ ìran, àwọn ìran kùnrin yàmí jẹ́pẹ̀ lẹ́jáàmì àwọn ọmọ ìran, àwọn yóò tún jẹ́pẹ̀ jùgbà láàrin sáà ọmọ méjèèjì ẹ̀dá iná àwọn ọmọ ọjọ́ ìwọ̀n wà lórí àjẹ́jọ́ òṣìṣà وقطعناه اثنتي عشرة أسباطا أمما àwọn inú aṣewọ́lì ìwọ̀n méjìlá tí wọ́n tẹ ìjọ méjìlá ìwọ̀n tọ́lọ́ fún ìjòyè àwọn ìgbà tí sáwọn kò láyé àwọn ọmọ èyí rẹ̀ méjèèjì láyé ẹ̀kọ́ tó kọ́ wọn ni wọ́n ń lò fọ́mọ wọn ò pé méjì ṣùgbọ́n wọn rárá lọ́wọ́gùn àwọn ti ju ogún ẹ̀sìn látọ̀dọ̀ àwọn gírísì àwọn gírísì ẹ̀ lápẹ́ ní ìmẹ́rin àwọn ọlọ́run ti ju ogún ẹ̀sìn lọ́dọ̀ àwọn gírísì lọ́dọ̀ àwọn gírísì lọ́dọ̀ wọn sí bẹ́ẹ̀ tó bẹ̀ẹ́ ti ṣe mú àwọn nàìjíríà náà ni àwọn gíríkì wọ́n ṣe mú àwọn àjòkó ẹlẹ́kọ̀ọ́ làwọn gíríkì oṣìṣẹ́ òṣàwọn náà ti ọlọ́run ju ẹyọ ọlọ́run wọn àwọn ọlọ́run náà lọ́rọ̀ tí wọn náà bá dáadáa àyà àyà ìmẹ̀ ìdára ṣubú ìdàmà òun ká oṣù méjì láàárín ẹ̀dá ọ̀nà ṣe fi àwọn ojú jù òun àgbẹ̀jẹ̀ pẹ̀lú jù lò òun wọ́n ti sọ oṣù jù òòṣà rẹ̀ obìnrin tí ọjà lọ́dọ̀ wa lọ́dọ̀ ọ̀rẹ́sẹ̀ àti ìlú máa òòṣà náà tí òògùn lọ́dọ̀ wa lọ́dọ̀ ọ̀gbọ́n olùmọ́ọ̀gbọ̀n ọmọ lójú ogun àti káàkiri pé ó ta ìrúnà lẹ́dà sí yẹmẹ̀dá sákájọ́ ọmọ tí ó lọ́pọ̀lọ̀ yẹmẹ̀dá lọ́dọ̀ máa ń lọ́dọ̀ ọ̀ṣọ́ ọkọ̀ ọmọ àwọn ọlọ́rin yìí bá akìyìn àti yìí bá tí ó fẹ́ jẹ́ ọmọ akẹ́kẹ́ ọlọ́run lójó ó ti tako ìgbàgbọ́ ìjọba ìjọba mú wọn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí jésù ìbámu àtàyà wọn àwọn ìlú wáyé tí ó lé jẹ́ nípa wọn Tóbi tó ń sọ òpá nǹkan táwọn tó ń ṣèjọba lórí wọn sọ nígbà tó bá wọ́n máa kó wọn. Àwọn tó wá tí ó lọ tún àwọn bá ní ìrìn tí wọ́n ní ọ̀hún. Àwọn ìyẹn pé sí rẹ́kì, ayẹ̀rẹ̀ wà ní Ìrànlẹ̀. Wọ́n pín sí rẹ́kì. Àwọn kan wọ́n fara dàgbà sí ìjọba ó ti jẹ wọ́n pamọ́. Àwọn kan sáwọn ọmọ tó rẹ̀ àwọn àwọn wá lọ ń dá sí náà ní gbogbo ìjọba ìjọba ìjọba àwọn olóògùn. Olóògùn àwọn aláàbí títí títí títí wọ́n tó wá lára àti wọ́n tẹ̀ wọ́n láti bá àmì olùbà wàhálà ìjọba ìgbé ìbára tó ṣe ìjọ òṣìlọ torí pé mọ́láwí títú láìpò ìdájú ẹ̀kọ́ wá bẹ̀ tó bá ti dàmálà tó dàmà ìjọba wá dámọ̀ ìmú àwọn tó wá láàmù ìrọ̀wọ́n dámọ̀ ẹ̀ ní tẹ́gbà lábẹ̀ríyà tó bá kọjá òfin ìṣọ̀kan lẹ́ẹ̀ẹ́ Gbogbo àwọn abẹ́rẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ni wọ́n ti lọ wà lọ́jú bí lọ́jọ́ ọlọ́run mo tún wó lẹ̀. Ọ̀rọ̀ ó wá ní pé sí ẹni kankan ní ìṣẹ́ lórí rẹ̀. Gbogbo ọ̀gígbà àyàfi àwọn ìjọ wẹ́ṣẹ́ tí máa ń lọ bí zẹ̀lígbà bí ìjẹ́gbẹ̀rẹ̀ tí àwọn èèyàn tí wọ́n àkọ́mọ́ àjọ àwọn olóòrẹ̀ kàmà ní ọlọ́pàá Àwọn ẹni ìgbà ẹni ṣe sí kálọ́lọ́ wọn máa ara àwọn ohun ìpínlẹ̀ òun tó kọ̀ ọ́gbà ẹni pé wọn ò jẹ́ kí wọ́n rọrùn sí ìpínlẹ̀ ìjọba. Tó bẹ́ẹ̀ ni máa ń lọ lọ wọ́n àkàrà àwọn ọmọdé náà ní kò bẹ́ẹ̀ ní fún un lórí ọmọ ọ̀sán tó wọ́n ti lọ́wọ́ láì sí àti tó ń wá wọn ọmọdé náà àti ìjọba. Nítorí ìlú. Ìjọba ti tọ́lú kí ó tó kú òní mọ́ta tó dé Màdínà ìsáàmù pàtàkà láti mọ́ta dé Màdínà ìsáàmù tó wọ́n bẹ̀rẹ̀ sí pàtàkà wá sí Áfíríkà Egypt títí tó fi lẹ́tù ní iṣẹ́ àtàwọ́pọ̀ Nàìjíríà tó padà wá sí Mali ní ti gbóòtù títí tó wá ní Nàìjíríà ṣe bẹ́ẹ̀ mẹ́ta àti àti ìlú láti ọ̀ Nàìjíríà ẹgbẹ̀rún náà ó ti sọ́dọ̀ adáńtẹ̀ sí ẹni tó rí àwọn ìdè jù báyìí olówó wọn láàbò rẹ̀ nígbà olówó owó kánò. ìpapò wá kó bẹ̀rẹ̀ tó lọ sí India ó ní kọ́ta China nítorí àwọn sàábẹ́ náà lórí láti Afghanistan ó ní lẹ́kọ̀ọ́ Afghanistan lórí gbogbo pẹ̀lú Amẹ́ríkà. Nítorí tó kú pàṣẹ àwọn sàábẹ́ àwọn ìlú yìí India China wọ́n ti ní àwọn ẹ̀sìn kan bàbá níyà gbogbo ṣe àwọn ní ẹ̀sìn orí Hinduism àti Buddhism àwọn Nàìjíríà nínú ẹ̀kọ́ ẹ̀sìn Hinduism àti Buddhism orin kéèyàn máa ṣe athleticism wọ́n orin kéèyàn máa sọ pé òun ò rí ìkankan ṣe pẹ̀lú ayé kéwàá lọ lóògùn nínú àpáta kò ní jẹ́ olùjọ ọ̀sẹ̀ náà ní ọ̀rẹ́ ìdí jẹ́ lórí àfẹ́ ìlú òbíjẹ́ láàrín ìlú ọ̀pá bẹnu ìlú Olùdókòwò àti ayé òbí gbọ́dọ̀ bẹ́ẹ̀ sí. Ibẹ̀ tí ìyàbá gbádùn láyé tó bá lọ lóògùn wá Ṣébà tó wá ló fi àjẹ́rẹ̀ dáadáa kò padà báyé. Ìgbà tí Ìsìláàmù tó dé bẹ́ẹ̀, àwọn Mùsùlùmí nínú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n kọ́ ṣe ni wọn. Ara mi tó fi àsáwọ̀ aláwọ̀ ìrọ̀ ìmáàmù mi. Kò sẹ́yìn tí wọ́n ti já lọ bọ́ọ̀lù kéré ní ká ìgbóná àgbàgbà. lẹ́yìn ìjọba fún àlóyìn ní kọ́ ipò ọdún ọdún ìlànà ní kọ́lá ọ̀ kọ́lá kọ́ ìlú sáàmì ní àyàkọ̀ ipò ọba ọdún àtẹ́sì àyàkọ̀ ìgbọ́lá àyàkọ̀ ìgbàna ipò àti ìgbàlódé lẹ́yìn ìjọba fún ẹ̀ka ìgbàlódé ìgbàna àyàkọ̀ ìgbàna tó kúrò bá nínú gbòmọ́ kò sí àdúgbò padà sínú wọ́n kò sí wọn. Àbí yóò padà sí bẹ́ẹ̀. Kí ni ìdí? Wọ́n fẹ́ sí ṣẹ́gbà ẹ̀kọ́ lẹ́sìn. Ọlọ́ ni wà wájọ dáka gan-an Ká tó ń ṣẹ́ sí ọ pàlẹ́gbà jù tó wá kan àrí ọ̀rẹ́ nínú àwọn olùgbàlánà ọlọ́wọ́ nínú àwọn olùgbàlẹ̀ òye ọ fàága sọ́pọ̀ sí ilé ayá lóga pé omi lẹ́yà ìlà ọ̀lẹ́lá nípa àwọn òṣìṣẹ́ ìpọ̀lẹ́lá yàtọ̀ àdúgbàpè fún wọn á ṣe wà ó bá kàkàkà pé lọ sí ìyá àgbàgbàgbà òbí tó kàn sí ti ẹ̀yìn. Torí náà, ọba tí wọ́n ń jẹ ní ìyàwó èèyàn pẹ̀lú rọ́ọ̀kù àyọ̀kù wáyá tó dúró sẹ́ńtà mi lè ọba ni wọ́n sì sí àwọn èèyàn ní orí fóònù tí wọ́n rẹ̀. àìkò máa rí ìlú rẹ̀ àwọn ọ̀nà yàtọ̀ dúró sẹ́ńtà mi bá rẹ̀ ha. tó ní máa ń àárọ̀ tó ń jẹ èrò wọ́n ń ṣe àwọn wọ́n ti rí súnà lẹ́ ọ̀pọ̀ bí báàtì wọ́n ti tẹ̀lé bí wọ́n ń da rọ́pọ̀ mọ́rọ̀ òdodo yàrá lọ́mọ bí àbálí ìtọ̀ọ̀mí fún ọmọ ìrẹ̀lẹ́sì aláàbí àti àdéhùn á wọ́n fún mi الحق àwọn ìṣòlérò. Ó lọ́rọ̀ àwọn tó wà bọ́kẹ̀ ìdámí lè gbogbo yóò bá bá mọ̀rọ̀ sí ìlú lẹ́nu ara àpẹẹrẹ ọjọ́ ìgbò wa àwọn oríṣiríṣi ọ̀sọ́wà àlékẹ́kọ̀ọ́ ń bẹ̀ àlékẹ́kọ̀ọ́ ń bẹ̀ irú rẹ̀ ní kẹ̀sí ìgbàǹjẹ́ bàbá parí tẹ̀sí wọn wọ́n yóò pa kùrá ní ilé òru ọgbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo yìí lẹ́ta owó èmi wo ti ṣe pẹ̀sí ìgbàgbé ẹsẹ̀ rẹ̀ lẹ́rẹ̀ ní àtòrí kọ̀kọ́ pé ìjọba èyí ní sì ju ní gbogbo ọ̀fẹ́ ọmọ láìka ẹsẹ̀ wà pé ìrìnlẹ̀ ẹwà ilé tó ti mo ti sọ ẹ̀yẹ ìdáwó ìyàrá ló lè jìbìtì ní ẹ̀ sókò èlú tẹ́ afẹ́ papọ̀ láti abáparí lè sí ìmáà rẹ̀ kọ́lọ̀ jẹ́ ọlọ́pàá

yóò pẹ̀lú ìdèjì kọ́ méjì tó ti bá mi sọ lọ. Orí ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹgbẹ̀rún wá bu ẹrù àpá àpá. Àwọn ilé tó kù máa ẹ̀fọn tó. Kí wọ́n ti máa Ibi sáàmù sọ ní káṣí àti fọ́nà èèyàn ẹni tó bá lágbára láti ṣe bẹ́ẹ̀. Wọ́n àpẹẹrẹ àṣẹjọ́gbé ẹlòmí ilé dìde ó ti kéde lé lára àwọn ọmọ tó bá ní bí ìbàrí ọwájẹ́ ìbàrílé rẹ̀. Nígbòjó ìbàrí ìrọ̀lẹ́ àbí ọ̀rẹ́ ọ̀la ẹwà mẹ́rẹ́ ẹjọ́ ohun tí mọ́ lù tẹ́lẹ̀ lọ òkè mọ́sánbì nílọ́lá ẹgbẹ́ tí wọ́n tó máa àdínú kọ́dá ìlú òfin láàyè ọmọ òfìgbé kálukú ló bà máa dá ìwọ́ lọ́pìnú fídíò ṣe ọmọ ènìyàn ló ti ẹ̀yẹ bàbá wá jẹun yẹn àtúnkọ wa sáárù tí àtúnkọ wa sọ̀rọ̀ mẹ́ta Orí àpọ̀mọ̀ ìdáhùn sọ ìmọ́n wà ákàrà sọ ààrẹ tó ní àwọn akọ́mọ̀ àti àdékò ìrọ̀lá ìta fáfọ̀ yìí. Ọlọ́run jẹ́ kí àwọn aráàlú orí lọ sí mi wọ́n lọ Ilé tí ó tí ó wà sí ẹni tó dáadáa tí ó wà lórí àwẹ̀ rẹ̀ fún ẹ̀sùn lórí lórí sí mi. Láì tó bá wẹ̀ náà àpẹẹrẹ pàtílẹ̀ ọ̀pọ̀ ìrìn àà pẹ̀lú ìpòdà ìgbọ́lọ́dún ẹni kan ní òun kan pàtó òun fẹ́ lọ ra ọjà ọjà òun fẹ́ lọ ra ṣàmáyé ọjà òun lára ìsí pẹ̀lúbá ti lọ náà ọ̀pọ̀ ìṣòwò wọ́n ti lọ ó wá kó ló wọ́n ti lè lọ́wọ́ Ìdí sọ mọ́ pé ẹ̀dá ọjà pẹ̀lú bá ti lọ sọ́wọ́ kó ló mọ́ wọn ò gbé ń sọ ṣùgbọ́n bá ní láìsí sọ́dọ̀ ní ààrùn tó kọ́ ọkọ̀ ṣàmùlá bá ń pè ní ẹ Àwọn agbára àwọn agbẹ́jẹ láti wákọ̀ ẹ̀wá ti wà lọ́wọ́ ọ̀jẹ́. Ṣé ó ti ṣe bíbí láì kó oúnjẹ wọn? Èṣù ti bá wọ́n bẹ̀rẹ̀ bíbí láà. Àtúnṣe ní pàtẹ láà. Wọ́n kù sí ìyàrí ni, wọ́n kù sí ìrànlẹ̀ ní. Dáàbò ọlọ́run owó jẹun sí ọwọ́ ọ̀hún jẹun nígbà tí ìgbà tí lápá يأكل بالشمال هذا الله جل فإن الشيطان يأكل بالشمال ويأكل ويشرب بشماله فلذلك لما الله جل فيه ọmọ ìpínlẹ̀ wọn lọ́wọ́ owó ti jẹ́ ọgbẹ́ èdè lọ́wọ́ jẹ́ àtúwà ṣe bí pìlá dárúkọ ọlọ́run ọwọ́ ọ̀tún jẹun jẹun jẹ tó súnmọ́ ọmọ ajẹ́ kí ilé ìjọ jẹun ọlọ́run ní tó tó ẹ̀rọ ìgbé láti ẹ̀sùn lé Ẹwà àrùbá ní ìsọ̀rọ̀ láàpùpù ẹgbẹ́ ẹgbẹ́ láti ìwà ẹ̀kùn lé fún wa. Ànábì ní tó wà ti gbárùkọ nítìlì láìpù tó lọ́gbọ̀ rẹ̀. Ṣùgbọ́n tó wá ti ṣe nítìlì láìpù wá gbàtí tó wá rántí tó lọ pé nítìlì láàwọ́ láwọn ọ̀pọ̀ tó lè tó ti ẹgbẹ́ ọ̀pọ̀ látẹ̀lẹ́ àwọn ìdíjẹ́ ẹ̀rọ yẹ láàmùsà máa àmàtì náà jọ ó ṣe máa ló ṣe lọ rẹ̀. Lórí àkókò ẹgbẹ́ mẹ́fàwò ìrẹ̀ ló ń jẹ àwọn Ah, ọlọ́run sàánú wa kò wa ó rí àwọn àwọn You will be yòòdì súnrẹ̀lẹ̀ hàtọ̀ the ń bẹ̀rẹ̀ ọkọ̀ òfin jẹ́dá yà àwọn ọmọdé ìfúnni òdodo ọmọ àpẹẹrẹ ẹ̀rọ ẹ̀rọ ọ̀dọ̀ ẹ̀fọ́ ọ̀fẹ́ wọ́n yóò yóò rẹ̀ nínú ìtẹ̀mà ápùsí náà jàmà àdáhùn ìyẹ̀mẹ̀ òmìnirú lọ́pẹ́ wọ́n ti máa ń ṣàfihàn rẹ̀ ní gbogbo àwọn tó bá tẹ̀lé wọn látara ìmọ̀ gan-an pé dáadáa àpòpẹ̀ ọmọ ọmọ dáadáa وليس كما يظنون قالوا اجبروا فتزوج قوم لهم دعاء في الأمثال أفعني àwọn olùsèpè lọ sínú lẹ́rin wọ́n rò wàyáwó mẹ́lẹ̀kì yára láàrín ìṣòro tó láti ọ̀pẹ́ ìlú fún olè rí aláàrùn ìṣègbè wà má lè gbọ́ orí ẹ̀rọ nínú lẹ́yìn náà tọ́lọ wá sábà yé ẹwà mú tó والذين يكون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم فبشرهم بعذاب أليم والذين يعرفون الذهب والفضة Gbogbo àwọn tó ń kó wà sí ìpìlẹ̀ owó tó bá lò nínú ìlú òní. Ṣọ́mọ́ sọ̀rọ̀ owó láyé góòlù náà ní ìpìlẹ̀ ìtọ́nínú aláàmà pé ní Fádà up to today. Lọ́lá ọ̀ṣọ́ ọmọ olóòtú náà kò ló bí náà ó wá lọ lo dáhà ọ̀dùkìtọ̀. Nígbà máa lọ pé kò ló dọ́là kò ló máa ń balẹ̀. Kò ló pé dọ́là pé má jẹ́ dọ́là lọ́wọ́ wọ́n yí owó ẹ̀ kalẹ̀. Sáwọn títà pé kọ́lẹ̀ Nàìjíríà, wọ́n wà ń lò àti sílé, táwọn èèyàn káàdì rí pé wọ́n kan pọ́n méjì títí wọ́n wà lọ ka àpò kan tí ṣe tú ọgbẹ́ náírà. Ìgbà tọ́wọ́ ti náírà àwọn òpápá náírà kan ní wọ́n náà sílé lọ́nà. Ṣẹ̀gbọ́n ti Nàìjíríà yìí Àwọn Amẹ́ríkà ń gbọ́dọ̀ kó ìjọba àwọn ìwọ́n ìjọba àti báyẹn. Tọ́lá lè fi máa lọ́wọ́ pé ó máa ní kò máa máa ní ló sọ́tò fún Amẹ́ríkà máa nù. Kò sí bí bí nínú àwọn ìbá àwọn bíbí ti wọn àtàwọn kírímà àwọn ìlànà ìlú àwọn ọmọ Wọ́n lè wá lórí ìlú tí àwọn ìlú lọ́sọ̀ọ̀sọ̀ ẹ̀sọ̀rọ̀ wá tó ní pọ̀ náà ìgbélẹ̀ ìgbésọ̀rọ̀ ìgbésọ̀rọ̀ ẹ̀kọ́ àdáàbò orí nínú ìjọba ẹgbọ́n ìṣòro. Àbúgbẹ̀rẹ̀ Amẹ́ríkà ní orí ó ti lára, ó rùn lágbọ́ lára, gíríkì lágbọ́ ìlú, Disney tó bá lọ bá rátò North and South City Organization tí wọ́n àwọn ọ̀gbọ́n bá gbogbo ìwà ẹgbẹ́ láwọn àwọn àjáàmù lọ́wọ́. Ní ọ̀pọ̀ tó ṣe tó wọ́n rá pítà lọ́dọ̀ orí wá náà ní Ìjí. Ẹ̀yọ̀ ká ṣe kí a kí o ká ṣà ìfẹ́ ló sọ. Ní ọ̀pọ̀ tí wọ́n wá ṣe àwọn ilé Áfíríkà, Alexander ẹ̀ọ̀gbà gbágbà ní wà ní Egypt lórí ní ó mọ̀ sí wọ́n rí ó wá lọ jẹ́ tí ó sì pa sọ́ọ̀nù ọ̀sẹ̀ lọ́nà tí wọ́n bá bá fẹ́ máa lò injury to one injury to all. Àwọn àpàwọn dànù. Àwọn àpàwọn dànù. Àti ẹ̀kọ́ lórí ìsìnkú àti ọ̀rọ̀ ìgbìyànjú àti ìwọ̀n. Wọ́n wà láyé ṣùgbọ́n wọ́n ilẹ̀ ẹ̀dá kan bíríṣì owó ní ìrùbí fún amẹ́ríkà amẹ́ríkà tó yọ mẹ́rẹ̀ àlù ó wá wọn gbá commonwealth wọ́n commonwealth of nation ní nàìjíríà tàbá lọ bá ní commonwealth ní orúkọ amẹ́ríkà yọ láwọn ṣe commonwealth ní tó jọ tẹ́lẹ̀ ògùn nìyí Ipò ọ̀pọ̀lẹ́lẹ́pàá yá mẹ́rin, orin ọ̀rọ̀ Kíntọ̀ àti dára fún sọ lẹ́yìn nǹkan lè yí padà tí mo fẹ́ lọ yìí. Ọwọ́ Sudan, tí ó fẹ́ fún ìfúra náà ó wà ní àhàrán ó wà ní Sudan àwọn ọ̀tọ́wà ń lòdí tó ń bá tẹ́ẹ̀kẹ́ nínú bí i ọkùnrin ìgbọ́n tẹ́ ìpàdé tó ṣe ẹ̀dínláàrí ẹ̀dínláàrí kọ̀ọ̀rọ̀ bí i nínú bí i ìní ẹ̀lọ́ ẹgbẹ̀rẹ̀ sí àwọn Áfíríkà wà ní Àwọn ọmọdé lè wá ẹ̀sẹ̀ láti wọn ní Jíìtì lórí. Àkọ́rí ní Sudan, àbáàkọ̀ ní Sudan ti lórí. Ṣé wá rò fún àwọn èèyàn tí ó ya ohun pé ìjọba yé ó lẹ́nu. Ó tẹ́lá pé láì láyé láti wọn ní ìwé ní pé lẹ́yìn ẹ̀yà ìrẹ̀ náà. Ní àwọn tí ó bẹ̀rù mú sí jó láti tí ń bẹ̀ láti ìlú láti náà pé eégún ni ó parẹ́ mẹ́ ó lọ́wọ́ ẹgbẹ́ lójú tv ìsinmi máa ń jẹ́ òpá rẹ̀ òpé ẹgbẹ́ tó lówó dàrí kò ní jẹ́ wọ́n tẹ́lẹ̀ ní ọgbà lójú ní ní ìpẹ́ tó jẹ́ àwọn ọmọdé láàárọ̀ nínú ibi sẹ́lẹ̀ àyíkò nígbà mọ́ ọlọ́pàá tuntun lórí mú òní kẹ́kọ̀ọ́ rẹ̀ láyé ẹjọ́ gbogbo ìyókò ìlú lára ń lo ọmọ ọmọ tó máa ń bá àpẹẹrẹ ọlọ́kadà wo àwẹ́jọ́ Òṣìṣẹ́ ni wọ́n tó bá kó àpọ̀kàrà kiri lẹ́jọ̀ yìí. Ẹ̀rẹ́ tó kà nínú ọ̀tọ́ ìlú rẹ̀ wọ́n gbé lọ sí ìjọba ìsàmí òjò ẹ̀rọ fún ẹ̀sọ̀ ẹ̀kù òjò náà ó jáde ilẹ̀. Ó ló lẹ́rẹ́ ní pé ọgbẹ́nà bí àpẹẹrẹ ọ̀ṣùgbọ́n wọ́n àkówó àwọn tí ó ń kówó lọ. Wàdà Ó máa tó tó lọ́pọ̀ Kí lọ́pọ̀ máa sọ ní àdáàmì ẹ̀lẹ́gbẹ̀rún wọn ìyá ẹlẹ́pàá ó yá orí ohun ìyá àmọ́ kò jọ òun torí pé ọlọ́run sọ nínú tí wọ́n ń lò fájúrì yẹ́wọ́ ọlọ́run ní ẹ̀rọ lẹ́yìn ayọ́ ìjà àná ẹ̀rọ lẹ́yìn lẹ́wọ̀n ọlọ́rin wà ní ara ọmọ àwọn ìjọba wọn Ọjọ́ náà ṣe àǹfààní kí الفحشاء وعذيب عذاب Gbogbo ìyàtọ̀ ìgbèrè lágbé, èyí tí ó tẹ́jọ́ lọ kò sí ètò yọ. Wẹ̀rẹ̀ ìmọ́bà. Ṣẹ̀fẹ́ oríṣìíríṣìí ìyàtọ̀ wà. Rọ́lì, nígbà tí wọ́n mú owó ṣe tú, tán á sọ bí mẹ́rin wọ́n ní wọ́n fi ẹ̀mú pàpẹ̀ ẹ̀wù nira ó tó wá tó wá pèsè ìlò fún bí fún àti mẹ́rin bí ẹjọ́ sí ẹgbẹ́ ìlú fẹ́ tí ò ní òkú inú ẹ̀rọ náà ló ti ṣe fún olú padà lẹ́jọ́ sí gẹ̀ẹ́ni rọ́lẹ́ tí wọ́n wà láyé bá tó jẹ̀rẹ̀ ebi mo kà ní ìwé àwọn ní ó ti bá wọn lọ kí ilé mo kà jẹ́ mo wá tẹ̀lọ ẹwọ kí ní ó ti nira tó ọlọ́run ìyàtọ̀ pé ní àríyá ìjọ ọmọ náà ni ò nínú ìyàtọ̀ àtìkù àtàbáwò àríyá tí ó jẹ́ kò sí jẹ́ ìgbẹ̀rí wọ́n máa rẹ̀ ẹ̀rọ ní kò wọ́n fẹ́ràn ọmọ ọmọ ọmọ nítorí náà ọlọ́ni àwọn ni ìpínkẹta nínú àwọn tó jẹ́ olórí àwọn ẹ̀rọ láwùjọ gbogbo fàílẹ̀ mẹ́ta ààrẹ àti ààrẹ ìrànlọ́rí

tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìbájúlé pàjẹ́ nínú ìlú pàtàkì àwọn àrùn gbogbo àwọn èèyàn ló wà pàápàá bá pàjẹ́ nínú àbàbẹ́ àgbàdá ti lọ bọ́ọ̀lù kí bọ́ọ̀lù náà rẹ̀ pẹ́nyà pẹ́nyà àbí làdíjà àbí èyí ti gẹ́gẹ́ So, ìdáhùn ọmọ ọmọdé ẹgbẹ́gbẹ́ àti wọ́n máa ń bá ọmọ ọmọ ìmú olóòrùn

Yàtọ̀ ọkụ kó ebe àwọn àpá àmà tó báyìí. Àwọn ọ̀gẹ́ tó rí èlé ní ilé ẹ̀kùn láti rí nà. wà ní ọjọ́ fáìlì ìpàdé. Ẹjẹ́ pé fáìlì oh oh ìpàdé.

ìgbàgbé láti ilé bíbù ẹ̀sẹ̀ lẹ́yà ọ̀rọ̀ fún abẹ́gẹ̀gẹ̀ ó pọ̀ lẹ́yìn ẹ ọmọ aláàrẹ̀ lórí ìgbàgbọ́n wọn rántí ìgbàgbẹ́ wọ́n àtọ ó wà náà ní ó àwọn àwọn bá ti fún ọmọ lórí bẹ́ẹ̀bílò ìgbàgbọ́n ti ilẹ̀ ìrẹ̀lẹ́ ìrẹ̀lẹ́ lórí ṣùgbọ́n mo bàbá bàyọ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ bíbù Fáìkọ̀ wà lára ìrọ̀lúṣàn, fáìkọ̀ tó lè padà wọ́n mọ̀ sí ó kò fọ́kàn mọ̀ jáde.

àṣà ọmọ mẹ́lọ. Mọ́sọ̀ tó yóò wà mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin ṣọ́wọ́ yóò mọ̀ sí mẹ́rin tí ó ṣe láìṣẹ́. Kí ìpèsè ilé ẹ̀rọ ìgbùgbà tó tẹ́lọ̀ ṣe báyìí. Àwọn yóò wà lọ́rùn àwọn tó dára ìgbẹ̀rẹ̀. Ayẹ̀kọ́ àwọn àábìrẹ̀ lọ́tùtà ọba àábìrẹ̀ báyìí. Ọmọ ẹgbẹ́ àtọwà ìgbẹ́mọ̀ orí ìlànà ọmọ ọlọ́pẹ̀ wá lọ wà náà pé àwọn omi tí ẹ̀sùn wa lẹ́nu ìṣẹ̀ká bá lọ pẹ̀lú. Táwọn ẹ̀sùn dáwọn náà ti lọ́rùn يوم القيامة لا مال ولا ولد ولا أبوك ولا أم ولا نسل ولا أبوك ولا أم ولا نسل tó ní ní ìlú àrọ̀ rẹ̀ ní ṣọ́ọ̀tún ẹ̀kùn lòrò ìlú wà á lọ́wọ́ bá ó lè jẹ́ ìrọ̀gbọ̀ ìlú ẹ̀rọ jáde. Ìlú bẹ́ẹ̀ àwọn èèyàn báwọn wọ̀nyí bá ti bàjẹ́ àgbáyé náà ti lọ sọ́kẹ̀dà ṣe báwọn yóò bàjẹ́. Mẹ́sájú kẹrìnrún, àìníwò mọ́ta àti kún ọ̀pá ápí máa rùn ní ìrìn وما فتنة للعالمين عظيمة لقلبها أطعمية أسفر أنهار كبير فقط ìbàjẹ́ tàbí ohun tó tóbi rẹ̀. Àwọn ohun ìgbọ́ta máa ti mọ́ láti lọ lórí nígbà olùkọ́ àpàdà dáyà. Fàájúgbàrù ní ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n alẹ́bí òṣìṣẹ́ pàákàyà. Gbogbo àwọn ọ̀gá bá ti mọ̀ lérò, orílẹ̀-èdè

yóò mọ̀ lọ́gbọ́n. عالم أحفظ العالم فسنكبر عالم متناسب حتى أعرف pẹ̀lú tẹ́sí ọjà àkọ́ láti inú ṣẹ̀rẹ̀lẹ̀ ọwọ́ pàtí ẹ̀fà inú ṣẹ̀rẹ̀lẹ̀ ọkàwọ̀ ẹ̀dá ìṣọ̀kẹ́ ẹ̀fà inú ṣẹ̀rẹ̀lẹ̀ ó ti mọ̀ yọ́wà òdí àbá lọ́wọ́ ti ìwà òdí ẹ̀fà ń bẹ́jú ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́

amùsùwà ní ibi ìgbẹ̀lọ́gbọ̀n máa jẹ́ lọ ìròrí tó bí burú tó máa rí Ìmọ̀ bí ìkàrà fi ìdí ìrìn ní ẹgbẹ̀rẹ̀ ọ̀pọ̀ ṣẹ́gun ló bá ń dédé dàkúdà olùkọ́ aláàmọ́ jẹ́ èèyàn gbọ́dọ̀ wọ́n èsì lọ́dọ̀ ẹ̀sẹ̀ ọ̀rẹ́ máa méjèèjì lọ́dọ̀ apá ìlẹ́gbọ̀n tó kẹ́kọ̀ọ́ mọ̀ ní lọ́dọ̀ èkó àwọn oníwú táàpá tó lè ṣe bá ti ní àpọ̀ òun tó lè lọ́dọ̀ láàpá tó lè kò kọjá ilé apá o tó wọ́n ń lẹ̀ wọ́n wọ́lẹ̀ fún Ẹgbẹ́ bẹ́ẹ̀ rẹ̀ àbá àtàkùn ìsinmi

lórí tó wọ́n lẹ́rọ ọmọ ọwọ́ rẹ̀. Àtẹ́lì tí wọ́n lọ́wọ́ sí ìrìn àjò mi, wọ́n lọ́wọ́ sí ìrìn àjò mi, wọ́n kí àmẹ́ lórí mẹ́ta ìyá mẹ́ yàtò mú ìgbàwà àdìpọ̀. Àtẹ́lì náà ń búra pẹ̀lú ọkọ̀ ìbúra pé kò ní sórí ìgbàgbọ́ òdodo. Wọ́n ní ta ní ẹ̀ka àwọn aláàdúgbò òyìnbó ìbálẹ̀ ọjà àbúrò ọwọ́ rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn Ọlọ́wọ́ sọ àwọn. Àbá قل كما قال الله وعن أفسد دين إلا الملوك وأحبار السور ورزقانها òtẹ́ni tó ń gbà jẹ́ òtẹ́ni tó ń gba ìjẹ́ tó tó àwọn aláṣẹ wọn àgbà àwọn àpá wíkẹ́t ọ̀là àwọn olùlọ́sẹ̀ tó lè sì náà wọ́n dá láyé àti ọlọ́pọ̀ bá wọn bẹ̀rẹ̀. Ó bá pé ọjọ́ àrígbòmógún ọjọ́ fi wọn á lọ sí wá ní ilẹ̀. Àmì ráṣì, mẹ́rin àti ìgbọ́lá bàbá àti ọkọ̀ ìrà ìrẹ́lẹ́kọ̀ọ́ tí wọ́n mẹ́rin á kọ́. Kèé àbúkọ́ káàkiri káàkiri sàmàlì

ní orí ọ̀dọ́ àpùlánà láti màá olóòrùn gọ́ọ̀mẹ̀ sí ìwà ìlẹ́kùnrẹ́rẹ́ ó wá ní ọ̀rọ̀ kéèyàn gba owó àti kéèyàn gba ẹ̀kùn lórí dáadáa kéèyàn ṣe wọ́n lè sóòrùn ní átàlàyé Gbọ́dẹ̀ lẹ́gbàlàyé ṣùgbọ́n ọlọ́run jẹ́ kó yọ pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run rẹ̀ lórí tí lọ́wọ́ kákọ́ fi bẹ̀rẹ̀. Bí a ara ń ṣàlàyé ọ̀rọ̀ yìí, Ìṣàlá àṣàlàyé ìdàdàbí ẹ̀rẹ̀ ìgbẹ̀gbẹ̀ ọmọ yóò mọ̀ ní ìgbẹ̀ látàlàyé àdínlẹ̀ tàlàyé ẹ̀dàdà. Abẹ́lọ́pùpù alábẹ̀lọ́ rẹ̀, dáadáa ẹ̀rẹ́ àti ìrọ̀lẹ́gbẹ̀ ọmọ àtẹ́gbẹ̀. Àyíkúrà àdára ọmọ ṣe bẹ̀rẹ̀ ọmọ. Táwọn ọmọ ìyá bá bẹ̀rẹ̀ ìwẹ̀rẹ̀ ọ̀dá, táwọn bẹ̀rẹ̀ ìwẹ̀rẹ̀ ọ̀dá. Mẹ́ta àwọn ẹgbẹ̀rẹ̀ àti àpò Náà, ó ní tí àwọn ìgbàgbé ìgbàgbé ìgbàgbé ìgbàgbé